ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون ولون وبا الحمد لله أتدوك ọlọ́run ọba ní ẹ̀kan sí alhamdulillah atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilera àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹta rẹ̀ kí ó máa bá gbogbo wa gbé láíláí àmín nítẹ̀síwájú ibi tí a bá tafsir wa dé lánàá ọlọ́run ọba ń jẹ́ kó yé wa wípé a kò gbúdọ̀ fi wọ́n wéra wọn ẹni tó nígbàgbọ́ nínú ọlọ́run àti kèfèrí ẹni tó juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́run tó nígbàgbọ́ nínú ọlọ́run tó mọ ọlọ́run lọ́lọ́run tó sì ń sin ọlọ́run àti ẹni tó ṣe wípé òòṣà ló ń forí kanlẹ̀ fún ọlọ́run fi ẹni tí ọlọ́run fi aláìgbàgbọ́ ó fi wọ́n wé òkú ó fi onígbàgbọ́ ó fi wọ́n wé alàyè ìyẹn túmọ̀ sí pé bó ti wulẹ̀ kéèyàn ó kàǹkà tó láyé bó ti wulẹ̀ kéèyàn ó nípò tó láyé bó ti wulẹ̀ kéèyàn ó níláárí tó láyé tí gbàgbọ́ nínú ọlọ́run tí ṣe al-islam tí ò bá sínú gbèsè ayé onítọ̀hún òkú èèyàn ni bó sì ti wulẹ̀ kéèyàn ó yẹpẹrẹ tó bó ti wulẹ̀ kéèyàn ó tálákà tó bó ti wulẹ̀ kéèyàn ó má jẹ́ nǹkan kan lójú àwọn èèyàn tó fi Islam tó fi kẹ́yàn tó fi ìgbàgbọ́ tòótọ́ nínú Ọlọ́run tó fi jíǹkí èèyàn èèyàn máa lápọ́nlé èèyàn máa lórí lọ́dọ̀ Ọlọ́run òun ló fà á tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run jẹ́ kó yé wa wípé inna akramakum indallahi atqakum dájúdájú àwọn tí wọ́n ní tí wọ́n lápọ̀nlé jù lọ́dọ̀ ọlọ́run kìí ṣe ẹni tó lówó jùlọ kìí ṣe ẹni tó níláárí jùlọ ẹni tó lápọ̀nlé jù lọ́dọ̀ ọlọ́run tó níyì jù lọ́dọ̀ ọlọ́run ó náà ni gbogbo ẹni tí ó bá bẹ̀rù ọlọ́run abẹ́lọ́wọ́n bá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون

bẹ̀rẹ̀ tútúmọ̀ al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe tọ́ ọlọ́run nìkan lọ́lọ́run yóò kẹ́ tó bá rí dọ́gbẹ́dẹ́ al-qiyama abẹ́lọ́run kó mọ́ṣẹ́ fi wá sínú ẹni tí ó kẹ́ níjọ́ náà nítẹ̀síwájú àwọn àyà tí túlé ni ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé àwọn ìṣesí kan èyí tí ó máa ṣẹlẹ̀ nínú sẹ̀mí ọmọnìyàn nínú sẹ̀mí ayé tó ipọ́ táwọn ìṣesí náà bá ń ṣẹlẹ̀ ẹni tọ́rọ̀ ọlọ́run bá bá yé dáadáa ó nìkan ni ò ní dàmú ẹni tọ́rọ̀ ọlọ́run bá bá yé bó ti wùlẹ̀ kí nǹkan kan ó lágbára tó tó bá padà sínú ọ̀rọ̀ ọlọ́run yóò ti rá péjúwe irú bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó bá jó ní mímọ̀ kò sí nǹkan kan tó tóbi tó bá ṣẹlẹ̀ lójú ẹ̀ torí pé yóò ti rápèjúwe bẹ́ẹ̀ nínú alukur'an àbíkọ́lọ́wọ́n bó ti sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ tọ́lọ́n bá sì ti sọ tó jọ bẹ́ẹ̀ ọlọ́run yóò sọ tó fà fún wa yóò sì sọ ọ̀nà àbáyọ yóò sọ ọ̀nà Qur'an èyíkéyìí nínú gbogbo tó bá rí kó ṣẹlẹ̀ ọlọ́run ti sọ àwọn nǹkan tó máa fà fún wa nínú tá bá sì ti máa tó fa nǹkan túláàsì ó ti dọ̀ràn yẹn ká mọ ọ̀nà àbáyọ ẹ̀ fi وجعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما ọlọ́run ọba ni wa kadhalika ja'alna fi kulli qaryatin akabira mujrimiha ọlọ́run nínú ètò àwọn ọlọ́run lérí ìbá ṣe dáyé lérí bá a ṣe fẹ́ kí nǹkan ó máa rí nínú ìmọ̀ ẹ̀tọ́ ọlọ́run nínú ìrádàtú ọlọ́run alkọ̀dáríà bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run lè sọ pé nǹkan báyìí kò dáa ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ yóò máa ṣẹlẹ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ kó máa ṣẹlẹ̀ nìyẹn ẹni tí ó mọ̀nà yóò mọ̀nà látara ẹ̀ ẹni tí ó sì sọnù yóò tara rẹ̀ sọnù ọlọ́ni wa kadhalika ja'alna fi kulli qaryatina kabira mujrimiha wa kadhalika ja'alna fi kulli qaryatina kabira mujrimiha ọlọ́ni àwọn aláàdá wa kadhalika ja'alna fi kulli qaryatin ya Muhammad akabira minal mujrimin ọlọ́wọ́ bá ń sọ fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam pé mọ́jì ó jọ ọ́ lójú tó bá ráwọn èèyàn kan tí wọ́n ń ọrọ ọ́ tí wọ́n ń takọ̀ ọ̀rọ̀ ọlọ́run pàápàá jùlọ nínú àwọn èèyàn tí wọ́n nífọ̀n tí wọ́n lè kanná ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba la ṣe bẹ́ẹ̀ wa fi gbogbo àwùjọ kọ̀ọ̀kan gbogbo ìlú kọ̀ọ̀kan gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ọlọ́run ọba ní ẹ máa rí níbẹ̀ àwọn ọlọ́run ọba la ní kó máa wà ń bẹ̀ akáàbìrọ̀ mùjìrìmí àwọn tó ṣe wípé ìyapò kí wọn kò láfiwé àwọn tí wọ́n jẹ́ wípé wọ́n kọ̀tọ̀ lọ́hùn tẹ́yányán ọlọ́run gbogbo bí ẹ máa rí bẹ́ẹ̀ yóò máa wà bẹ́ẹ̀ kò sí báwùjọ kan ti wulẹ̀ kó má tó ẹ máa ráwọn kọ̀ọ̀kan tó yẹ pé aka abẹ́rẹ́ ọ̀gbọ̀njẹ̀rẹ̀ a olórí ọ̀daràn olórí olùyapa tọlọ́hún àwọn tí wọ́n dóńdó kìtọ̀ ọlọ́hún ọbọ̀ àwọn tí wọ́n ní táwọn ẹni ọlọ́hún ọbọ̀ gbà wà láàyè kọ̀ọ̀kan nínú ìlú kọ̀ọ̀kan yóò wà ń ládùúgbò kọ̀ọ̀kan yóò máa wà ń bẹ̀ lórílẹ̀-èdè kọ̀ọ̀kan yóò máa wà ń bẹ̀ lágbàáyé yóò máa wà ń bẹ̀. ọlọ́wọ́n bá ní báyìí ni àwọn ọlọ́wọ́ mẹ́jọ ó jọ yín lójú ẹ̀yin kan ẹ̀ gbé tọ́lọ́wọ́n ọba lọ́wọ́ ẹ wà máa tiraka ẹ máa gbìyànjú bí tutọ́ bó ṣe ṣùgbọ́n àwọn ènìyàn kan ó dìde àwọn tí wọ́n bí wọ́n ó ṣe bu omi pa iná ìmọ́lẹ̀ lọ àwọn ẹni ó wà ló lọ́jù yín lọ wọ́n ní pò lọ wọ́n ní fà wọ́n lè kánná jù lọ ọlọ́ọ̀ni ẹ kó tútù ní báyà gbogbo ògbà máa rí jọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní wa kadhalika ja'alna fi kulli qaryatin akabira mujrimiha. wa kadhalika ja'alna fi kulli qaryatin akabira mujrimiha. ọlọ́run bá làwọn aláṣẹ bẹ́ẹ̀ kẹ́ni tí ó ṣoríire kó lè ṣoríire kẹ́ni tí ó sì tibẹ̀ sọnù kó lè tibẹ̀ sọnù ní ẹ̀ mọ̀ àwọn tó bá gbé tọ́lọ́wọ́n ọba lọ́wọ́ wọ́n lè mọ́ pọ̀ wọ́n lè mọ́ lu lọ wọ́n lè mọ́ lágbára ẹnu wọn lè mọ́ tọrọ àmọ́ àwọn tó fẹ́ takò tọ́lọ́ wọ́n lágbára owó ọmọ abẹ lọ́wọ́ wọn wọ́n rówó pépè síbi ìṣìnà wọ́n rówó ná níbi ìyapa tọ́lọ́run ọlọ́run ọba ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan ni ó mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní ẹ mẹ́jọ ó jọ yín lójú bẹ́ẹ̀ bá wá ń rí láwùjọ tẹ̀yìn wà ẹ mẹ́jọ ó jọ yín lójú ìgbà tọ́lọ́run ọba gbé Musa dìde Musa ní towó kò lówó tó Fìràáhùn ní ti ipò ipò wo ni Musa ní lẹ́gbẹ̀ẹ́ Fìràáhùn ní tọ́lá tayé ọláwò lànàbí Musa ní lẹ́gbẹ̀ẹ́ Fìràáhùn ẹ wá wo àti àìní nǹkan Musa ọ̀hún ọlọ́run padà wá fi Musa borí fìràhùn ṣùgbọ́n téèyàn bá ń wo agbára fìràhùn téèyàn bá ń wo ipò fìràhùn èyí ó fẹ́ lè máa sọ wípé á ah, ṣètò ọlọ́run ó sì wá mókè báyìí ìyẹn ni máa ń fà á lẹ́nu tá a bá ń wo àwọn alágbára ayé nínú àwọn alágbára ayé lẹ́nu gbogbo ọ̀nà náà fi ń gbógun tẹ̀sìn ọlọ́run pàápàá jùlọ Islam tá a bá ṣòfin òfin tí ó tako Islam oníwó gbé kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tí United Nations tán bá make decision ẹ̀wò gbà tọrọ Palestine tó ti ń bẹ Palestine àti Israel lẹ́sùn sọ pé ìwọ dúró lẹ́gbẹ̀ẹ́ mi lásán ká fún ọ nílẹ̀ ẹ̀tún wá gba ilẹ̀ mọ́ onílẹ̀ lọ́wọ́ látijọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹ kò tí ì níyànjú United Nations gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé kò sí kankan tó níyẹjú tó nítumọ̀ ojoojúmọ́ lẹ̀ ní wọ́n ń sọnù ní Palestine ọlọ́wọ́n bá ní ẹ má jẹ́ kó jọ yín lójú kò lè má máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ó máa gbógun ti tán lọ́rùn wọn lówó lọ́wọ́ wọn nípò wọn sì láṣẹ ṣùgbọ́n gbogbo agbára tí wọ́n níyẹn ó lẹ lẹ́gbẹ̀ẹ́ agbára tọ́lọ́run ẹ má jẹ́ wọn ó bà láti lè má ṣe tọ́lọ́run torí pé tọ́lọ́wọ́n ọba ni ó padà wá borí ìgbà tí Musa tó dọ́dọ̀ Firaun tí Musa tọ́lọ́wọ́n ní máa lọ sọ́dọ̀ Firaun Musa wa ń sọ fọ́lọ́n pé ìrẹ ọlọ́run ẹ̀rù ń bà mí inni akhaf ọlọ́run ọba mò ń bẹ̀rù nítorí pé Musa wo orú èèyàn tí Firaun jẹ́ ó wọ agbára tó ń bẹ lọ́wọ́ ẹ̀ ó wo ipò tí faraon ní ọlọ́run ọba wa ní rẹ̀ musa látà khaf má bẹ̀rù innahu la yakhafu ladayya al-mursalu ẹni tí mo bá ti ránṣẹ́ ò gbọ́dọ̀ bẹ̀rù torí pé ẹni tó fẹ́ lọ báyìí èmi ọlọ́run jù lọ pẹ̀lú gbogbo tó ní ọlọ́run ọba wa sọ eléyìí fẹ́ nìkọ̀ọ̀kan wa èèyàn àwà láwùjọ kan tó ọba ti ń sọ pé ẹ ká sí bọ́lọ́run ọba ṣe fẹ́ ó sì mọ ara wọn kan tí ó máa ta pọ̀ ọ́ nínú àwọn tó ṣe pé tí wọ́n bá sọ pé ẹja ṣe bọ́lá ń ṣe fẹ́ gbogbo èèyàn gba tiwọn àwọn tí wọ́n lẹ́nu tó ṣe pé ibi tí wọ́n bá sọ ọ́ sí náà làwọn èèyàn ó ṣe ṣùgbọ́n àwọn yẹn gangan ni wọ́n mọ takotọ́ lọ ọlọ́wọ́n bá ní tó bá ríru bẹ́ẹ̀ ládùúgbò bó bá ríru bẹ́ẹ̀ nínú bírú bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè bírú bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ lágbàáyé ọlọ́run bá ní ẹ má jẹ́ kó jẹ yín lójú wa kadhalika ja'alna fi kulli qaryatin akabira mujrimiha. wa kadhalika ja'alna fi kulli qaryatin akabira mujrimiha akabira mujrimiha. ọlọ́run ọba ní àwọn ọlọ́run báyìí la ṣe ní kó mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ìmọ̀ tọlọ́run ìdí tọ́lọ́run ọba fi ní ó mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kò yá wa ìgbà mi ń bẹ wọ́n lè gbé olórí kan lé wa lérí tí ó mọ̀ fìyà jẹ wá a wà á sàpátá ní ọlọ́run ní kò ní kó mbẹ́ àwọn tọ́rọ̀ bá wá yé wọ́n wà á padà sídìí ọ̀rọ̀ ọlọ́ngbẹ́tọ́ eré ọlọ́run ìwọ lọmọ ìdí tó fi rí bẹ́ẹ̀ wọ́n wàá máa bẹ ọlọ́run pé kọ́lọ́run kó là níbi aburú olórí bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó yẹ pé dùtọ́lọ́run ọba fi ṣe bẹ́ẹ̀ láti lè jẹ́ kẹ́ ẹ jìyà àwọn ìwọ̀ ẹ̀ṣẹ̀ yín kan ni ó lè ṣe pé dùtọ́lọ́run ọba fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba fẹ́ káwọn ènìyàn kan ó tara rẹ̀ mọ̀nà káwọn kan ó sì tara rẹ̀ sọnù. So ọba tó ga lọ́lọ́run ìgbà mi ń bẹ èèyàn kó aago wọn ara aago nu mọ́sálásí wọn ara fáànù ẹnìkan a sì wọlé lóru gbogbo fáànù mọ́sálásí àjìtú ẹlẹ́mìíràn àmọ́ àtọ́kùn ṣe bílíọ̀ ọlọ́run ní mọ́sálásí ṣèbórí nígbà tó ń tu ó yẹ kó gan mọ́bẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ọba wá rí bẹ́ẹ̀ bó ṣe ń tu yẹn ọlọ́run ọba rí ọlọ́run ọba ọba tó ti nímọ̀ lérí gbogbo tí ń ṣe ni ọba tí ń ṣe máa ń ṣe gbogbo nǹkan tìdítìdì ọba tí ń ṣe gbogbo nǹkan tọgbọ́n tọgbọ́n ọlọ́run ọba yìí nínú ìmọ̀ rẹ̀ àmọ́ ní kó máa bẹ láwùjọ kọ̀ọ̀kan àwọn tí ó takò tọ́lọ́ àwọn wọ̀nyí akábírọ̀ mùjìrìmíyá àwọn tí wọ́n jẹ́ ògbóǹtagì níbi lílòdì sí tọ́lọ́ wọn wà nípò wọn ò lọ́la owó ọmọ abẹ gbogbo tí wọ́n fi máa takótọ́ lọ ọlọ́wọ́n bó kó tiwọn ọlọ́wọ́n bá ní ẹmẹ́jì ó jọyín lójú tẹ bá ń rí bẹ́ẹ̀ wàkàdá àlekàjà àlùnà. wàkàdá àlekàjà àlùnà fi kólé fáyà tí ní àkàbẹ̀rọ̀ mọ́júlé ní àlèyàmùkúrò fíyà. ọlọ́wọ́n bá nìdí tá fi ṣe wọ́n bẹ́ẹ̀ lèyàmùkúrò fíyà láti lè máa dètè ètè aburú tako ẹ̀sìn ọlọ́run ọba lè amukoro fẹ́ẹ́ láti lè máa dọ́gbọ́n jàǹbá láti lè máa lé àwọn ènìyàn jìnnà níbi ẹ̀sìn tọ́lọ́n láti lè máa dọ́gbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín láti lè pa ìmọ́lẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba lérílẹ̀ láti lè kó ìrújú sẹ́mi àwọn ènìyàn nípa ṣíṣe ẹlòmí ó wà òpin ọ̀dà àwọn àti ẹ̀ ń ṣetọ́ lọ́hùn gan àwọn tí ò tiẹ̀ ṣetọ́ lọ́hùn ẹ̀rí wọn láti lè máa dá ìrújú sẹ́mi àwọn èèyàn láti lè máa fi kóró yúrò yìí sẹ́mi àwọn ènìyàn ọlọ́run ọba nírú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa bẹ bẹ́ẹ̀. ọlọ́wọ́n bá ní wọ́n máa yẹ ń kúrò náà lílá àbẹ̀ àrùn fòṣe gbogbo ète tí wọ́n bá wá ń dá gbogbo ọgbọ́n tí wọ́n bá ń dá gbogbo ète tí wọ́n ń ta ọlọ́wọ́n bá ní wọn ò lè rí jàǹbá kan ṣe fẹ́ sin ọlọ́run. ọlọ́run ní gbogbo ọgbọ́n tí wọ́n ń dá yẹn ète tí wọ́n ń dá wọn náwó wọn lára wọn lo mídíà. wọ́n rówó control media tí wọ́n lẹ́mọ̀ gbọ́mbẹ̀ wọ́n rówó ná sí gbogbo tí wọ́n fẹ́ ṣe lórí ọ̀nà ànà ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀ wọ́n á dìte kábà lè mọ wípé tí wọ́n ló dáa kódà kan bá rí i pé dáadáa kan fẹ́ ṣẹlẹ̀ sẹ́ni ọlọ́run tó jẹ́ mùsùlùmí wọn á lọ dínà rẹ̀ torí pé wọn ò ní fẹ́ kí dáadáa kó ṣẹlẹ̀ sẹ́ni tí ò bá wà pẹ̀lú àwọn ọlọ́wọ́n bá ní gbogbo ète tí wọ́n rí kí wọ́n máa dá yẹn وما يمكرون إلا illa bi anfusihim. wà má yamkuruna illa bi anfusihim. ọlọ́wọ́ bá ní gbogbo ète tí wọ́n ń dá yẹn orí ara wọn ni wọ́n ń dètè náà lé ẹnìkan ò lè dètè pẹ̀lú ọlọ́run. ọlọ́run ní ṣùgbọ́n wọn ò fura mà kò yé wọn àwọn ọ̀dọ̀pá wọn ńlá ṣe yọrí bá ní kò sáṣe kankan nínú tí wọ́n ń ṣe wà má yash'urun ọlọ́run ọba ni wọn ò sì fura mọ́ ọlọ́run ọba jẹ́ kó yẹ wá nínú àyà yìí wípé ká má jẹ́ kó jọ wá lójú tá a bá ń ráwọn èèyàn kan tí wọ́n ń takòtò ọlọ́run lójú méjèèjì tágbára tún bẹ lọ́wọ́ wọn economic power ó ń bẹ political power ó ń bẹ kódà military power ó ń bẹ lọ́wọ́ wọn wọ́n wà máa takòtò ọlọ́run lójú méjèèjì ọlọ́run ní tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí yẹn ó domi tútù sí yín lẹ́nu ẹ má jẹ́ kí yẹn ó kó rẹ̀wẹ̀sì bá yín lórí tọ́lọ́wọ́n bá tẹ dúró lé lérí ìdí tí gbogbo nǹkan yẹn fi wà lọ́dọ̀ wọn lè yamkuru fiha láti lè máa dètè àti ṣe àwọn èèyàn lọ́nà lójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba ni. wọ́n ọlọ́run ò ní gbé anábì ọlọ́run kan dìde àyàfi kó ṣe pé àkábírù mùjìrìmíà awul àkábírù minal mùjìrìmín àwọn tí wọ́n jẹ́ ògúnná gbòǹgbò níbi ìyá ìtakótọ́ ọlọ́run ọlọ́run yóò gbé dìde yóò wà pẹ̀lú ànábì ọlọ́run yẹn mi ń bẹ ó lè jẹ́ nínú ìran ọlọ́run yẹn tí ìjí sì ń sọ yẹn yóò rówó sọ yóò rí ipò sọ yóò rí ọlá sọ torí kíni torí kẹ́ni tí ó sọnù ó lè sọnù lọ́lọ́wọ́ bá sọ nínú al-Qur'an al-Karim àwọn èèyàn kan bẹ tí wọ́n nífọ̀n tí wọ́n lè kán ọlọ́wọ́n bá ní àwọn wọ̀nyí wọ́n ọ̀rọ̀ an kana dha malin wa banin an ìdí tí wọ́n fi ń takò ọ̀rọ̀ ànábì ó náà ni pé an kana dha malin nítòwó owó ń bẹ ní ti ká bímọ wọ́n sì bí ọmọkùnrin tó pọ̀ lọ ìyẹn ó fi gbéraga sí wọn lẹ́mìí wọ́n ń takò àwọn ànábì ọlọ́run Mughira Abu Jahal àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lówó lọ́wọ́ wọ́n nípò wọ́n lọ́lá ìdí nìyí tí wọ́n fi dìde láti takò ànábì sallallahu alayhi wa sallam àwọn wọ̀nyí léyìíkéyìí nínú àwùjọ yóò máa bẹ bẹ́ẹ̀ àwọn ẹlọ́run tó wá máa ń pè ní alimutirifúùlù láàyè mí nínú alukur'an ọlọ́run á pè wọ́n ní alimutirifun àwọn wo ni alimutirifun oná làwọn tí wọ́n lówó lọ́wọ́ tí wọ́n nípò tí wọ́n lọ́lá tí wọ́n lájù lọ wọ́n máa bẹ láwùjọ kọ̀ọ̀kan wọ́n wàá máa na owó wọn yẹn láti takòtọ́ lọ wọ́n máa ná ọlá wọn láti lè kọ̀dí àwọn èèyàn níbi tọ́lọ́run ìdí nìyí tó fi jẹ́ pé tọ́lọ́wọ́n ọba bá fẹ́ pa àwọn ìjọ kan rẹ́ ọlọ́wọ́n ọba yóò jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ olùtakotọ ọlọ́wọ́n ọba tó nífàlẹ́ ìkànnà nù wọn kí wọ́n gbẹrù mọ́rí sọ́lọ́wọ́n ó pọ̀ níbẹ̀ ọlọ́wọ́n ọba fi sọ pé nínú alukur'an ọlọ́wọ́n ọba níta bá gbèrò ìdá àrọ́dínà ànúhùlẹ̀kà kọ́ríà nígbà táwọn ọlọ́wọ́n ọba bá fẹ́ pa àwọn èèyàn kan rẹ́ amarina mutiro fiha fafasaku fiha ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ pò àwọn tí wọ́n jẹ́ mutiri fóònù àwọn náà làwọn tí wọ́n lẹ́nu nínú ìlú tí wọ́n nípò tí wọ́n lọ́lá wọ́n wàá kọ̀yìn sí tọ́lọ́ gbogbo ọ̀nà ni wọ́n fi máa takò tọ́lọ́ wọ́n máa ná owó wọn láti takò tọ́lọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa yapa àṣẹ ọlọ́run ọlọ́run ọba ní ń wàá bínú tọ́lọ́run bá ti wá dún dvt náà ń bá dé kò ní mọ lórí wọn nìkan mọ́ ìparun ọlọ́run bá yóò dé bá gbogbo àwọn tí ń bẹ ń bẹ ọlọ́run bá wá ń sọ fún wa wípé gbogbo àwọn ènìyàn wípé gbogbo àwọn ènìyàn pátá a ó máa rí láwùjọ kọ̀ọ̀kan a máa rí ṣe sí àwọn ènìyàn a máa rá wọn tí ó máa tako tọ́lọ́run tako ìfẹ́ nínú àwọn ènìyàn yẹn wọn ò lágbára wọn ò nípò wọn ò sì lówó lọ́wọ́ kẹ́ni tí ó mọ̀nà kó lè tara rẹ̀ mọ̀nà kẹ́ni tí ó sì sọnù kó lè tara rẹ̀ sọnù láyé ànábì sọ́ọ́lẹ̀ salatu wa ìgbà bá tó ní níbàámu sí ìbéèrè àwọn ìjọ thamud thamdawa àwọn ìjọ tọ́lọ́run ànábì sọ́ọ́lẹ̀sì ràkúnmí jáde nínú àpáta ọlọ́run wá fi májẹ̀mú tẹ̀lé nínú àwọn májẹ̀mú tọ́lọ́run fi sí òun náà ni pé dájúdájú ràkúnmí náà níjọ́ tó bá ti mumi àwọn ò ní mumi níjọ́ náà ẹnìkan ò sì gbúdọ̀ fi sùn táṣe ràkúnmí ọ̀hún ó wà ń lọ bẹ́ẹ̀ sàdédé lọkùnrin kan wọ́n ń pè ní kùdáàrù bùnú sálíf àwọn bàbá wa téèyàn bá ṣe tó ní ṣe ọmọ kùdáàrù ni wọ́n ní ọlọ́mọ sì yàn kùdáàrù ẹ̀rí pẹ̀lú mi tún ìṣe àfa àgbẹ̀ pé àkùdáàrù ni bọ́ yẹn olórí ibú kan ní jẹ́ bẹ́ẹ̀ owó ń bẹ ọlá ń bẹ ipò ń bẹ sàdédé lọ́kàn wò wípé ah ẹ̀gbọ́n náà ṣé ẹranko lásán lásán láwọn àjọjọ máa pín omi mú ẹran ràkúnmí lásán lásán wọ́n wá lọ bá wọn ní ah ràkúnmí lásán lásán kọ́ ràkúnmí tán lọ ní fílẹ̀ jẹ́ kó máa mú mi nírọ̀ ó láíláí kí ni wọ́n yẹn pa ni òun yẹn gbúdọ̀ pa kí ni ń bẹ lára rẹ̀ òun sì lọ pa ẹni ẹjọ́ náà ó kórìí gùn náà gbogbo àwọn aráàlú náà ọlọ́wọ́n bá fi pè ní àṣekọ́ á ọlọ́run ọba ní ibi ń bá wọn fa aṣíkọ́ ha faqala lahum rasulullahi naqata Allah wa suqyaha. ìdí ń bá wọn ha. ọlọ́run dákun mẹ́jà lórí ibú ọlọ́run bá ń bá wọn fa àṣekọ́ nígbà tó lórí ibẹ̀ tó jó lórí ibú jù nínú wọn sàdédé ló dìde níjọ́ kan fàkọ́ọ́lẹ́lẹ́wọ̀n rọ̀súnlọ́lá ìnà kọ́tàlá ẹ̀wọ̀n sọkọ́yá àwọn èèyàn tètè pé dákun pa ràkúnmí yìí ràkúnmí ọba ni sàdédé ló kúrò láàrin wọn ó sì múra kúnmi náà ó sì gún pa fa akọ ó lọ gúnra kúnmi náà pa lójú ẹsẹ̀ ọlọ́wọ́ bó ojú òdìdọ́ kejì fàdámdámá aláìhìn rọ̀bùn bídàmbín fásáwò ọlọ́wọ́ bá ní àṣìṣe wọn bọ́sẹ̀ ẹsẹ̀ sojú ọlọ́wọ́ ní káwọn mẹ́láì àwọn ọlọ́wọ́ bá bó ló ṣe bínú sáwọn ìran thamud ọlọ́wọ́n bá padà sọ nínú suratul Haqqah ọlọ́wọ́n bá ní fa amma Thamud fa uhliku bit-taghiyah wa amma 'Adun fa uhliku birihin sarsarin atiyah àwọn ìran Thamud ọlọ́run ní àwọn ìran Samudu tẹ́ rí àwọn ọlọ́wọ́n bá pa wọ́n rẹ́ bi tọ́gíà látara pé wọ́n gbẹ́rù gbọ́rí sọ́ọ̀lẹ̀ ọ̀hún àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n ní látara pé ọlọ́run ọba pa wọ́n rẹ́ pẹ̀lú kó jágbe mọ́ wọn àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n tún ní ọlọ́run ọba pa wọ́n rẹ́ pẹ̀lú pé àwọn mọ̀lẹ́kà kì í yẹ́ bọ̀lẹ̀ wọ́n wá wú ilẹ̀ yẹn wọ́n kì í bọ̀lẹ̀ jẹgúnjẹgún tó fi délẹ̀ méjèèje wọ́n wá wú jáde wọ́n wá dojú ẹ̀ délẹ̀ débi pé bẹ́ẹ̀ bá débẹ̀ ò lè pa bẹ́ẹ̀ yẹn kásẹ̀ mí wàlá yàrá fòkòlá jama ẹnìkan ṣoṣo lọ́mọ̀ parakún mi tó kórí ibu tiẹ̀ tó kóra gbogbo àwọn tó kù ọlọ́mọ bá nírú bẹ́ẹ̀ kò lè mọ̀mọ̀ wáyé yóò mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́mọ bá ní wákàtí alikada alna fi kulli qaryatin akabira mujrimiha. wákàtí alikada alna. ọlọ́wọ́n bọ́lọ́wọ́ ọlọ́run lákàdàrà kó mọ̀ rí bẹ́ẹ̀ nítorí wípé gbogbo àwùjọ kọ̀ọ̀kan fíkú lè kọrí àti gbogbo ìletò kọ̀ọ̀kan gbogbo ìlú kọ̀ọ̀kan gbogbo ẹ̀mí túmọ̀ kọrí àyẹn ló kó sínú bó bá wù gbogbo ìletò kọ̀ọ̀kan yóò mọ̀ bẹ́ẹ̀ gbogbo ìlú kọ̀ọ̀kan a lè pè kọrí àyẹn ká pè nílùú bó bá wù wá lè pè bọ́bá wà á lè pè ní gbogbo àwùjọ àwùjọ kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan orílẹ̀-èdè kọ̀ọ̀kan lẹ́ẹ̀mọ aráwọn tí wọ́n mọ takùtọ̀ ọlọ́run àwọn tó ṣe pé ògúnná gbòǹgbò ni wọ́n wọ́n nífọ̀ wọ́n lè kánná owó ọmọ abẹ lọ́wọ́ wọn wọ́n sì fi gbogbo tí wọ́n ní wọ́n fi mọ takùtọ̀ ọlọ́run lè ẹ̀mú kòrò fi hàn. lè wọ́n wà mọ́ déte wọ́n mọ́ kọ dítọ́ ọlọ́run ọba nínú àwùjọ tí wọ́n bá ń bẹ ọlọ́lẹ́yìn mùmìnì bẹ bá wá bára yín àwùjọ bẹ́ẹ̀ ẹ má kí táwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n wà ẹ bá yín rẹ lòmíì yóò máa takotọ́ lọ́hún nǹkan ó sì máa da yóò wà tún máa rí owó ná síbi tí takotọ́ lọ́hún ọba yẹn àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì àfi máa kó àwọn èèyàn lọ síbi ìjáde kúrò níbi ìtọ́lọ́ bó bá ṣe program lórí tẹlifíṣàn ó lè gbọ́ ní three hours yóò sì sanwó ẹ̀ ó lè sanwó ọdún márùn-ún ọlọ́run ọba ni ẹ má jẹ́ kíyàn ó kó rẹ̀wẹ̀sì báyìí ọlọ́run ni wà máa yamukuruna mú bi anfusihim wà máa yashurun. wà máa yamukuruna illa bi anfusihim wà máa bá ìfẹ́ ṣe ìṣẹ́jú mẹ́wàá péré rówó dààmú kí owó ìṣẹ́jú mẹ́wàá yẹn tó pé ẹni tọ́rọ̀ bá wáyé báwo ló ṣe wá jẹ́ sẹ́ẹ̀sì sọ pé tọ́lọ náà là ń ṣe yìí ọlọ́wọ́ bá ní ẹ má jẹ́ kí yẹn ó domi tútù sí yín mọ́sálásí mẹ́ta ń foundation ẹ̀ ní owó ò ní pé ẹwà máa dààmú gbọ́ yẹ gbọ́ àwọn wulẹ̀ máa bá àwọn kú lówó á fara ṣe ẹ sì ráwọn tí wọ́n ń takùtọ̀ lọ lójú méjèèjì gbogbo tí ó parí ẹ̀ látòkè délẹ̀ ó ti ń bẹ wọn ò ní dààmú kankan lérí ẹ̀ ọlọ́run ọba ní ilẹ̀ yamukoro fi ha ète náà ní gbogbo ẹ̀ wà má yamukoro na ilà bí àwọn òfóṣe wà má yàjọ ọlọ́wọ́n bá ní gbogbo ète mẹ́jọ ó jọ yín lójú ète yẹn ó padà àtúbọ̀tán ète yẹn yóò padà sẹ́wó mọ́ wọn lára gbogbo ète yẹn ń padà bọ̀ wá wọlé wọn lérí òdodo ó padà fojú hàn wà má kóró na ìlà bí anfusihim ọlọ́run ní gbogbo ète tí wọ́n ń dá yẹn wọ́n ń dá lérí ara wọn ni. wà má yà. ọlọ́run ṣùgbọ́n kò tí iye wọn báyìí ó ń bọ̀ wáyé wọn. wà ìdá jẹ́ ẹ̀tùm ayẹ̀tùn bọ́ọ̀lù lẹ́nu mìíràn àjànú tàbí lẹ́mẹ́ òtí rasulullah allahu a'lamu haythu yaj'alu risalatahu سيصيب الذين أجرموا صدار عند الله وعذاب شديد وعذاب شديد بما كانوا ينكرون ọlọ́wọ́ bá ní ẹ wo àwọn kèfèrí ìlú mẹ́kà nínú àwọn ìṣesí wọn ó náà ni pé wọ́n yídájá àti ohun ààyà táwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n bá mú wá bá wọn àwọn àmì látọ̀dọ̀ ọlọ́run ààyà níbi ó náà ni àrùrìsáálà iṣẹ́ tánàbí ọlọ́run bá ń jẹ́ fún wọn ọlọ́run bá ní ẹ̀sìn báyìí ọlọ́run bá ní nǹkan báyìí lòun fẹ́ èyí ọlọ́run ọba ọ̀fẹ́ èyí lòfin èyí làṣẹ ọlọ́run ní àṣẹ báyìí ó ní a máa ṣe báyìí aya níbẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ nìyẹn torí pé aya nínú alukur'an ìtumọ̀ tí kẹ́lìmọ̀ aya ti ní ìtumọ̀ tó pọ̀ ní ayatu. O lè túmọ̀ sí aya kùránì bi aya mélòó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aya ni aya o tún lè túmọ̀ sódìdí alukùránì aya o lè túmọ̀ sí mùjíza iṣẹ́ ìyanu aya o lè túmọ̀ sí iṣẹ́ tọ́lọ̀wọ̀n bá rán ni aya o lè túmọ̀ sí anabi ọlọ́run torí pọ́lọ́ wọn bá ní èmi ọlọ́run ni mo ṣe ànábì Ìsá ọmọ Maryam mo ṣe ní aya níbí aya òun náà ni iṣẹ́ tọ́lọ́wọ́n bá ránṣẹ́ wọn lọ́lọ́wọ́n bá fi sọ wípé wà ìdá já àti ọmọ aya. wà ìdá já àti ọmọ aya tó ń. tí tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí wọn tó bá ti ń dé bọ̀ wọn tánàbí ọlọ́run bá ti ń jíṣẹ́ fún wọn. wọ́n lò lẹ́nu mi حتى نؤتى مثل ما أوتي رسل الله ẹ̀tí wọ́n máa ń يقول لا pé láyé àwọn ò lè gbàgbọ́ nínú tó mú wa lán oníwọ́lò nínú èdè lárúbáwá lán lè tàbí bí kí èèyàn sọ pé never lán nomen àwọn ò lè gbàgbọ́ kọ́kọ́ lọ jẹ́ kí èèyàn ó yí ọ jẹ́mọ́ ẹni tá a fẹ́ bá sọ̀tà ń ṣe wáàsí tó yẹ pé ní tó ọkọ̀ sọ nìyẹn mi ò lè gbàgbọ́ kí ló kù téèyàn fẹ́ sọ mọ́ wọ́n lè rẹ òjíṣẹ́ ọlọ́run láàánú min láyé àwọn ò lè gbàgbọ́ tá a bá tiẹ̀ gbà ọ́ gbọ́. àtẹnu tẹ̀mí lẹ́mẹ́ ń ti àròsùnù lọ. ó dìgbà tọ́lọ́run bá gbé ànábì dìde nínú àwọn ọmọ tiwa náà tí bá ọmọ bàbá tiẹ̀ ọmọ inú ìran tó ti jáde ẹ̀yìn nìkan ni jẹ́ ká ó jáde nínú àwọn ọmọ tiwa kó wá máa sọ fún wa jọ̀mọ́ ẹ̀wò kéta tí ìtọ́lọ̀wọ̀n bá fáwọn òjíṣẹ́ rẹ̀ ó fáwa náà kó dànẹ́bì ó dìde bí ọmọ bíi mẹ́rin gbogbo ó dànẹ́bì tó bá wá jẹ́ pé àwọn ọmọ wa náà ń sọ á ṣẹ̀ṣẹ̀ wá gba ètò sọ yẹn á ṣẹ̀ṣẹ̀ wá gbà á gbọ́. Allahu a'lamu haythu yaj'alu risalata. Qalu lan nu'mina hatta nu'ta mithla ma utiya rusulullah. Qalu lan نؤمن حتى نؤتى مثل ما أوتي رسول الله أبي àwa ò lè gbà ọ́ gbọ́ ó dìgbà tó bá ṣe wípé táwa náà bá sọ wípé kírankúmí jáde nú àpáta kó sì máa jáde bẹ́ẹ̀ kó má ṣe pé wọ́n ló sọ káwa náà ò sọ kó dẹ̀ rí bẹ́ẹ̀ á gbà pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú ẹ nígbà náà ká sọ wípé bí Musa ṣe fi ọ̀pá la omi òkun tó sì pín sí méjì káwa náà ò fọwọ́ là bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ tó bá lè rí bẹ́ẹ̀ á gbà wípé àwọn wàá gbà ọgbọ́ kó ṣe bẹ́ẹ̀ fáwa náà tí ò bá ti lè ṣe bẹ́ẹ̀ fáwa àwọn ò lè gbá tí ò pè ẹ̀rọ ló ń pa. àlùlẹ̀ nọ́mìnà àtẹnútẹ mìtìlámẹ́ ó ti ẹ̀rọ sọ̀rọ̀ lọ. wọ́n ní láéláé àlè gbà ọgbọ́ ó dìgbà tó yẹ pé ntọ́lọ́wọ́n bá tẹ lọ́lọ́wọ́n bá ń ṣe fáwọn ànábì àwọn òjíṣẹ́ ọlọ́run ó ṣe fáwa náà tó bá ti ṣe táwa náà táwọn tó nípa náwó gbogbo nǹkan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwa náà ó gbà ọ́ gbọ́ ẹ wọ̀rọ̀ ọlọ́run ó sì dọ́gba pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lénìí bẹ́ẹ̀ mi bá wa ń kírun mọ́lẹ́láṣí tó bá ní problem ẹ máa ṣe sùúrù àdúrà lẹ́ẹ̀ máa ṣe á máa bẹ̀ lẹ́hìn ni kò ní í jọ́ lójú torí pé mírèkù ṣẹlẹ̀ àníkí kò ṣẹlẹ̀ ṣẹ̀yanu testimony ó lọ jama ọlọ́wọ́n ti sọ ọlọ́wọ́n bá ní wọ́n ní láàánú mi àwòlè àlè gbàgbọ́ ó dìgbà tó ṣe pé ṣẹ̀yanu ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ẹ̀yìn àfáà kẹ́ ẹ̀ máa lanu kí ni wọ́n máa jáde ẹ̀hẹ́n kẹ́ ẹ̀ náwó báyìí káwọn èèyàn ṣubú lulẹ̀ ẹ̀hẹ́n àwáṣẹ gbàgbọ́ gbàǹjẹ̀mọ́ ẹ̀wọ̀ ọlọ́run ó sì ń dọ́gba pẹ̀lú tí ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nu ìyẹn lọ́wọ́ kọ́bọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí mi ilé ní náà àwọn náà wá kì yẹn bọ tiwọn náà náà bá wá mẹ́mẹ́ náà bá mẹ́mẹ́ ní mọ́sáàsì ọlọ́run bá kọ́ ọlá tóbi rẹ̀ kó sànú ẹnì kọ̀ọ̀kan wá kọlù lànà òmìnà àtànù tàmítìlámẹ́ òun tí a rúṣùlù lọ. lọ. wọ́n ní láéláé àwọn ò lè gbàgbọ́ ó dìgbà tí àwọn ṣẹ́ ìyanu tọ́lọ́ bá ń ṣe fáwọn ànábì ọlọ́ tó wáyé lọ́wọ́ àwọn náà ìgbà yẹn làwọn tó gbà á gbọ́ pé lódodo ni tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ò lè gbàgbọ́ bó ti wulẹ̀ kó mọ ọlọ́run wá fún wọn lẹ́sìn. Allahu a'lamu haythu yaj'alu risalatahu. ọlọ́run lẹ́yìn kọ́lẹ́ kọ́ ọlọ́run lẹ́ni tí ọlọ́run ó ṣe lánàá bí ọlọ́run ẹ̀yìn kọ́lẹ́ sọ fọ́lọ́run bọ́lọ́n bá fẹ́ sèyàn lójíṣẹ́ rẹ̀ ọlọ́run mọ̀ ọmọ ẹni tóun ó ṣe lójíṣẹ́ ọlọ́run ọlọ́run Allahu dájúdájú ọlọ́run ọba. ọlọ́run ló mọ ibi tí máa fi ìdánàbí ọlọ́run inú ìdílé tọ́lọ́run tí máa ń yan ànábì ọlọ́run nìkan ló mọ̀ inú ìran tọ́lọ́run tí máa ń yan ànábì ọlọ́run nìkan ló mọ̀ ọlọ́run ló nímọ̀ ibi tí máa fi rìsáàlà sí ìran ní ń sẹ́ ọlọ́run lùkan ló mọ ibi tí èèyàn àrò pé bìkan ni agbábòmí jáde àwọn Yahudi nínú ẹ̀mí wọn nípa ànábì kan yìí ọmọ Yahudi ọmọ Israel ló gbọ́dọ̀ jẹ́ ìgbà tó lọ́wọ́ bọ́ lọ mú jáde ó lọ mú jáde nínú ìran lárúbáwá ìyẹn ló fà táwọn yahudi dọ̀la tí wọn fi gbà nẹ́bì bọ̀ wọ́n gbà kó jíṣẹ́ kan yìí bọ̀ ó yá yahudi wọ́n mọ̀ dọ̀la ṣùgbọ́n ṣe wáá jẹ́nu lárúbáwá tí ò jẹ́nu ọmọ israel ìyẹn ló jẹ́ kó ànẹ́bì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá láwọn tí wọ́n wá láwọn ò ó dìgbà tọ́lọ́wọ́n bá tó fáwọn ni tó fáwọn ànábì ọlọ́ọ̀lọ́ ní ànábì sọ fún wọn Allahu ya'lamu haythu kìí ṣe bórí bá ṣe tóbi sílẹ̀ yẹn fi já ànábì ọlọ́run ọlọ́run ní òun lòun mọ ibi tóun máa fi sí kìí wá ṣe ìdánilẹ́bì ọlọ́run nìkan ọlọ́run ní máa ṣe ẹni tí ó ṣe láàfà ọlọ́run ní ó ṣe láàfà ẹni tí lọ lè kéwú máa pọ̀ ṣùgbọ́n ẹni tí ó jẹ́ àfa ọlọ́run nìkan ló mọ̀ látara àdé eléyìí ọlọ́run ló mọ̀ nínú gbogbo ẹni tí ó tún wá jẹ́ àfa ẹni tí ó tún wá jẹ́ ar-rabbaniyuna minal ulama ẹni tí ó tún jẹ́ àfa dáadáa àfa rẹ ọlọ́run ní túmọ̀ àmà. abẹ́lẹ́ wọn ọba ní tóbi rẹ̀ kó mọ́sẹ̀ káwá kún ẹni rẹ̀. ọlọ́wọ́n bá ní fún wọn òun lòun mọ bí tóun tó sí ẹnìkan kọ́ ní kàn ń táwọn wá ń béèrè gẹ́gẹ́ bí májẹ̀mú pé ọlọ́run gbọ́dọ̀ nàbì dìde nínú ọmọ àwọn ọlọ́run fáwọn ẹni tó fáwọn ànábì ọlọ́run ọlọ́run ànábì sọ wọn ọlọ́run nìkan ló mọ bí ṣe máa tó iṣẹ́ ọlọ́run nìkan ló mọ ibi tí máa gbé ìránṣẹ́ sí lọ́dọ̀ àwọn ẹrú ẹ̀. sàyẹ̀sẹ̀ ìbúlẹ̀ bí nàìjíríà mú sọ̀gárù nàìjíríà. ọlọ́run bá ànábì sọ fún wa gbogbo àwọn tí wọ́n lòdì sí tọ́lọ́run gbogbo àwọn tí wọ́n kọ́ ti ikú ń sọ̀rọ̀ tọ́lọ́run gbogbo àwọn tí wọ́n ń wòra wọn pa wọ́n ga lọ́lá nípò wọ́n nífà wọ́n lè kánná tí wọ́n wá ń lo àǹfààní ta fún wọn tí wọ́n fi ń takó tọ́ lọ ọlọ́run nira ànábì lọ sọ fún wọn. ọlọ́run bá ní ìyẹpẹrẹ yóò kányìn ìgbésí ayé wọn àbùkù ìmọ̀padà jẹ́ nǹkan kan mọ́ ni ó padà wá kẹ́yìn ọ̀rọ̀ wọn jẹ̀mọ́ àbọ́lọ́wọ́n bá ti sọ yẹn bí sì ṣe máa rí nìyẹn gbogbo téèyàn bá ti ní tó wá rúgàbò yẹn lójú tí ò dé èèyàn mọ lọ́n téèyàn tó wá ń lo tó ní ẹ láti lè máa fi takotọ́ lọ́n ó tó wá ń lo ipò rẹ láti lè fi lòdì sítọ́ lọ́n ọlọ́wọ́n bá ní ẹ̀mọ kíyèsí wọn bó pẹ́ bóyá wọn padà dẹni ẹ̀yẹ lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́run. ọlọ́wọ́n bá ní látọ̀dọ̀ ọ̀tọ̀ lọ́run làbùkù yẹn ó ti wá àbùkù tó bá wá látọ̀dọ̀ èèyàn gbà mí èèyàn lè dọ́jì ẹ̀ èèyàn lè fowó rà kó má káyàn ṣùgbọ́n èyí tó bá wá látọ̀dọ̀ ọlọ́run gbogbo owó tó orí kọ ná sí yóò tún máa jẹ́ kábùkù yẹn ó lékún ni ọlọ́run ọba fi sọ pé sọ́gárò ní ẹ̀ńdà lọ́ ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n nífọ̀n lẹ́ẹ̀kan náà tí wọ́n wá lo ń tọ́lọ́run ọba fún wọn lówó nípò ní mímọ́yàn tí wọ́n ń lo ajírọ̀mù tí wọ́n fi yapò kíì tí wọ́n fi ń takò tọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n bá ní ẹjẹ́ kóyè wọn yóò máa jẹ́ ti wọn. ìyẹpẹrẹ yóò máa bá wọn látọ̀dọ̀ tọ́lọ́wọ́n. wà á dábò ṣẹ̀dẹ̀ dundunmá kánú ẹ̀ńkúrú. wà á dábò ṣẹ̀dẹ̀ ìyà tó èyí láyé wọ́n yẹpẹrẹ láyé wọn ó dọ̀tí a yóò sí tọ́sí wọn lára pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ní kí wọ́n tó jáde láyé tó bá tó wá àdíjọ́ gbéńdé àlìkìyàmọ̀ kí lọ́lọ́wọ́n ọba ni yóò máa jẹ́ ti wọn. wàdàbò ṣèdídò bí máa kánú ọlọ́wọ́n ọba ní àdàbò ṣèdí ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ ìyà tó le kókókó lọ́lọ́wọ́n ọba yóò tó fi pàdé wọn tó bá àdíjọ́ gbéńdé àlìkìyàmọ̀. bí máa كانوا يمكرون látara ìwà ète tí wọ́n ń dá látara ìṣesí wọn èyí tí wọ́n fi ń tako tọ́lọ́n tí wọ́n fi ń kọdí ìdàgbàsókè tọ́lọ́n ọba lérílẹ̀ ọlọ́run ní wọ́n dọ̀tí wọ́n yẹ̀yẹ́ láyé kan tó fayé lẹ̀ tó bá tún wá dìjọ gbẹdẹ alikiyama adáàbò ìṣẹ̀dí ìyà tó le ní ó tún máa jẹ́ ti wọn áyà yìí ọlọ́run ọba ó kì wá nílò púpọ̀ ká má lo ipò tọ́lọ́run ọba fún wa ká má lo ọlá tọ́lọ́run ọba fún wa láti máa fi takò tọ́lọ́run ẹlòmí ń bẹ ó lè jẹ́ mùsùlùmí gan ṣùgbọ́n owó tó ní yóò fi máa takotọ́ lọ́ní ipò tó ní yóò máa jẹ́ bànújẹ́ fún mùsùlùmí débi pé akásìmọ́ ní mùsùlùmí yìí gan bẹ́ẹ̀ tí ò pé báyìí torí pé gbogbo ibi tó ti yẹ kó wúlò fún tọ́lọ́ òun gan ni ó máa kọ́dí ẹni tó jọ̀gá lẹ́nu iṣẹ́ tó jẹ́ mùsùlùmí à ń bẹ lọ ọlọ́run jẹ́ ó ga ọlọ́run jẹ́ ó ga ọlọ́run jẹ́ ó ga ọlọ́run jẹ́ ó ga ó wá di ọ̀gá tán gbogbo àwọn ọmọ tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ àsìkò òun tó wọ́n gbà yọ̀ǹda oní òsáyè wọ́n ní ọ̀gá kí ló dé oníṣèbí mùsùlùmí ni wọ́n náà ẹbẹ́ sọ pé ní mọ́nì tòun lọ kò sáyè àwọn yẹn wá ń sọ pé ọ̀gá ẹni tó wà ń bí kẹ tó débi kì í ṣe mùsùlùmí òun gan ni ó mọ̀ ràn wá létí pé àfa ẹ̀ ní lọ kírun ni ó sì wá jẹ́ pé ìwọ tó jẹ́ mùsùlùmí gan ló wá hànà káwọn èèyàn mọ́ kírun yóò ní bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ ẹ lọ kí bọ́ bá sì lọ kí yóò sàkí wọn lóbi jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ nípa kábírí mújìrì ní àwọn pòkí kámọ́rò pé kèfèrí nìkan ni kódà ó lè jẹ́ nínú mùsùlùmí dáadáa ó lè jẹ́ nínú mùsùlùmí lọ́lọ́wọ́n bá fi jẹ́ kó yẹ wá wípé irú bẹ́ẹ̀ ẹ mọ̀ ríru bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan láwọn àyè kọ̀ọ̀kan ẹ mẹ́jọ jọ yín lójú kí ìyá rẹ̀ ó lè pọ̀ lọ́dọ̀ ṣùgbọ́n rúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ẹ sọ fún wọn kí wọ́n jáwọ́ mẹ́ẹ̀ tí wọn ò bá jáwọ́ ń bẹ̀ ọlọ́run ọba sọ ọ̀rọ̀ ọlọ́run ọba kò sì ní kò ní yípadà ọlọ́run ọba nínú fún ẹni bẹ́ẹ̀ yóò padà dẹni ẹ̀tẹ́ kó tó jáde láyé. bó tilẹ̀ kó ní ìtó yóò padà dẹni yẹpẹrẹ kó tó jáde láyé. tó bá tó wá di dọ́gbìn dá alikiyama ìyà tó le kókókó lọ́lọ́run bó fi pàdé rẹ̀ níjọ́ náà wáàsí àkọ́kọ́ nìyẹn ẹ̀kọ́ tá rí mú nínú àyà tèmi gbogbo àyè tó ní kálukú bá wà ẹ ká ṣe pẹ̀lẹ́ nítorí wọn bá bá fún wa gbà ni ó fi sí wa lọ́dọ̀ ni àwa kọ́ la ní a gbúdọ̀ wá lo nǹkan yẹn láti lè fi ṣe tọ́lọ́hún kò gbúdọ̀ jẹ́ pé pò tọ́lọ́hún fún ọ òfin takò tọ́lọ́hún kò gbúdọ̀ jẹ́ pé owó tọ́lọ́hún ọba fún ọ òfin takò tọ́lọ́hún kò gbọdọ̀ jẹ́ pé àlàáfíà tọ́lọ́wọ́n bá fún ọ òfin lòdì sí tọ́lọ́wọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ bọ́rọ̀ rẹ̀ ó sì kangun sí láyé àìtálìkìyàmọ̀ làgbọ́ yìí ẹlẹ́ẹ̀kejì ó náà ni wípé a kì í máa fẹ́ ṣe ké a gbúdọ̀ ṣe ké ta bọ́lọ́n bá ṣe gbé nǹkan sí ká tètè máa gbà bẹ́ẹ̀ pé bọ́lọ́n ṣe tó nìyẹn kámọ́ àdàbí àwọn kèfèrí tí wọ́n ní káwọn tó lè ṣe tọ́lọ́ ó dìgbà tọ́lọ́ ń bá gba nẹ́bì dìde inú àwọn ọmọ àwọn sẹ́yìn lẹ fẹ́ kọ́ ọ lọ́hún ṣé kò mọ ibi tó ti yẹ kó mu àbí èyí tó mú sósà ṣiṣẹ́ ni lóbi jẹ́ pẹ́ni tọrọ bá yé bọ́lọ̀ bá ti ń ṣe iṣẹ́ ẹ̀ yóò máa bẹ lọ́hún yóò sì tún máa gbà fọ́ lọ́hún lẹ́ni bí bá ṣe ń tò kó o náà ó lè rí sinmi kóore náà lè jẹ́ tiẹ̀ torí pé bọ́lọ̀ ń ṣe ń to gbogbo ẹ̀ ó yọ lọ́hún nígbàtí ọlọ́run ọba tó gbèdìrì lára ọmọ anabi ibrahim ìyàwó méjì ló ní sáárà ìyàwó anabi ibrahim àkọ́kọ́ hajar ìyàwó anabi ibrahim ni hajar òun ló kọ́kọ́ bímọ sáárà òun pẹ́ fá òtítọ́ ọmọ bí ẹ̀wọ̀ bọ́lá òun ṣe gbé ẹni ibrahim fẹ́ tó tètè fẹ́ tó fẹ́ ní kíákíá kò pẹ́ tí Hajara fi lóyún Sárà wa ń bẹ bẹ́ẹ̀ láti ìgbà tánà Ibrahim ti fẹ́ kò lóyún lẹ́yìn ìgbà tí Hajara tó wá bímọ jẹ̀mọ́ lẹ́yìn ọdún kẹtàlá òní Sárà tó lóyún ẹ̀rọ bọ́lá ń ṣètò ṣùgbọ́n gbàtọ́ lọ́hún fẹ́ gbé ìdánilẹ́bi ọlọ́run dìde bí Sárà ṣe ń bímọ kalẹ̀ báyìí ó bá nẹ́bi ọlọ́run ó bí Isaac Isahak ó bá nàbí ọlọ́run ó bí Yakub Yakub ó bá nàbí ọlọ́run ó bí Yusuf àwọn ìran tó ya látara sára àwọn náà làwọn ọmọ Israel gbogbo àwọn ànábì ọlọ́run rẹ ni Musa ni rẹ ni Isa ni ẹ wá àwọn obo tọ́lọ́run ti di tàkọ́kọ́ fún bó ṣe pẹ́hùn ẹ wo bọ́lọ́run ọba ṣe di fún jẹ̀mọ́ ìgbà tọ́lọ́run ọba tó wá gbé bí ṣe ṣe dé ádára tó wá bí ma ọmọ òpó ńlò ọlọ́run wá ní kó gbé ọmọ òun kó gbé lọ lè kó tí ò sómi tí ò sin tí ó jẹ ṣùgbọ́n sára òun bẹ nínú ìlú jẹ òun jẹ nǹkan tó tẹ́rùn ọlọ́run wá ní wọ ádára á kọ̀m̀pẹ̀ṣẹ̀tì wọn náà lóòótọ́ gbogbo àwọn ọmọ tó bí Ismail Ismail kò bá nàbí ọlọ́run ní tiẹ̀ ṣùgbọ́n nínú àwọn àrọmọdọ́mọdọ́mọdọ́mọ rẹ ọlọ́run gbé kan jáde èyí tó ju gbogbo àwọn tó ti ṣáájú ó náà ni ànábì wa Muhammad ẹ̀wọ̀n bọ́lá ń ṣe ń tò lóòbí jẹ́ kéèyàn ó gbà fún ọlọ ọlọ́run ò gbàgbé ẹni kankan ti wáṣà ti da ọlọ́run mọ bí ṣe ń tò àìmọye bàbá mi tó ti kó fa lẹ̀ fáwọn àfáà kódà oke ké kò yé ó ké kùránì ó kò rí parí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò fi bẹ́ẹ̀ lẹ̀ ìgbà tọ́lọ́wọ́n bá gbé bí ṣe ṣe dé nínú àwọn ọmọ àbọ́mọ ọmọ rẹ ọlọ́wọ́ bá lọ gbé ń bẹ̀ tó ṣe wípé àwọn àwọn ọmọ náà ọ̀dọ̀ ọmọ ọmọ tiẹ̀ ni wọ́n ti máa kéwò bí ṣe máa ṣùgbọ́n bá máa yóò mọ̀ pé so bínú ṣénu rẹ̀ dùn sí ṣénu rẹ̀ ò dùn sí ló fi jẹ́ pé ká juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ bọ́lọ́run bá ṣe ń ṣiṣẹ́ káwa máa bẹ tọrọ orí táwa ń fẹ́ lọ́dọ̀ ọtọ́lọ́ nínú ẹ̀kọ́ tá a fẹ́ múnú tẹ̀síìrì nìyẹn ìgbà tí wọ́n ń sọ fọ́lọ́ wípé rẹ̀ ọlọ́ èé ṣe tó òfin ṣe báyìí ọlọ́run bá ní Allahu alamu haythu yaj'alu risalata. Allahu alamu haythu yaj'alu risalata. ọlọ́run lòun lòun mọ bóun ṣe ń ṣiṣẹ́ òun ẹnìkan kọ́ ní ọkọ̀ ọlọ́run ṣe ń ṣiṣẹ́ àwọn abẹ́rẹ́ wọn bá nínú títóbi rẹ̀ ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ níbi ọ̀rọ̀ má jẹ́ ká kọsẹ̀ níwájú ọlọ́run látara àdé eléyìí àdátẹ̀síro wa dúró níbi wípé fi tó wa létí wípé ó dọ̀ búwà lọ́nà púpọ̀ sọkọ́mọ́ wa jẹ́ wípé yóò kọ́ wa láti tó padà sí àyíká tí wá abẹ́lẹ́ bá ń tóbi eléyìí tí a gbọ́ ọlọ́run yóò ṣe wá láǹfààní èyí tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ ọlọ́run yóò kó wúlò fẹ́ nìkọ̀ọ̀kan wa sọlá alẹ́bàdé olè mọ̀nánú alánàbí ilẹ̀ ọmọní. sọlá alẹ́bàdé olè mọ̀nánú alánàbí. ومن كفى وكفاني ومن كلا وكلاني ومن كفى وكفاني ومن كلا وكلاني له لمدافع لمزايا وصيت صيت ضناني ودينه حنفي طريقة للجنان ودينه حنفي طريقة ومن حذى بالرسول فقد نجا من نيران ومن حذى بالرسول فقد نجا من نيران وفي لسان مليح لكن نطم طماني وفي لسان مديح لكنني مطمئن وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك eléyìí ti wá láti àná wọ́n ti opposite of it, another religion would want over. What is the uh, wicked, what is Islamic uh, position under that? Ìfẹ́ ìtọ́lọ̀ ń bá ṣe fún mi, mo ṣe lérí pé màá dúró wákàtí kan nínú mọ́ṣáláṣí, màá yẹn náfìlà, màá fi dúpẹ́ fọ́lọ́run. Ìdé èèyàn ṣe òun ṣe káàfù náà. Ó lè jẹ́ Ramadan, ó sì lè má ṣe Ramadan sọ ẹni tó rí wípé òun ò láǹfààní àti lo ọjọ́ mẹ́wàá tó kàn ní òun ò máa lọ kódà bó ṣe ìṣẹ́jú márùn ló ń fi dúró ń bẹ̀ ẹ̀ǹtìkáàfù náà ló ṣe o ṣùgbọ́n kì í ṣe ẹ̀ǹtìkáàfù ti Ramadan gàgàtà náà bí sọ yóò gbalada pé òun náà ṣe ẹ̀ǹtìkáàfù alábọ́ọ́dé èyí tó náà ṣe o ẹni tí lè rẹ súnmọ́ mọ́sálásí ṣé o lè máa jàǹfààní àti máa bá wọn yan náfìlà tán yàn lóru kò sí láì fi bẹ́ẹ̀ o lè lọ bá wọn yan náfìlà tó bá sì yàn dákó padà lé ṣùgbọ́n èyí tí ò rọrùn ni wípé nínú yàrá rẹ̀ lọ́wà ní wọ́n ń fetí sí Allahu Akbar tí máìkì ń gbé kò o lè fẹ́ yóò kí torí pé iná lè lọ ọba kó wàhálà o ní mọ kí ni wọ́n ṣe kí ni so èyàn fi máìkì fọ́lù ìmáàmù èyàn máa dúró lẹ́yìn ìmáàmù báyìí ṣùgbọ́n tó bá tó bá ti tó bá sálámà kó padà sínú ilé rẹ̀ yàrá sí olóore náà kò sí láìpẹ́ rẹ̀ bákan náà àwọn oúnjẹ tó máa ń kó wá látẹ̀yìn odi bíi turkey chicken àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ti sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ ká tó lè sọ pé kò lẹ́tọ̀ọ́ kéèyàn ó jẹ agbúdọ̀ rí ẹ̀rí tó lálàáfíà yìí tó sì lè ṣẹlẹ̀ tá a fi lè jẹ́ òun tó bá yẹ pé ọ̀nà tí wọ́n gbà pa bóyá wọ́n fi nǹkan lù kí gbogbo ẹ̀ kú àlè jẹ́ àmọ́ tó bá jẹ́ wípé wọ́n gbé síbi engine engine lọ́rẹ́ orí wọn tó mú ẹ̀jẹ̀ jáde kò sí láì fi mẹ́ àlè jẹ́ bó bá jẹ́ pé àwọn tí èsè mùsùlùmí o ni wọ́n pa ọjà lùkìtàbù kò sí láì fi mẹ́ àlè jẹ́ in tí a fi lè má lè jẹ́ ohun tó bá jẹ́ pé ẹlẹ́bọ mushrik òun ló pa àwọn lè jẹ tó bá jẹ́ wípé bí wọ́n ṣe ń pa tán bá ti kó gbogbo ẹ̀ sínú kinní pim nǹkan kọ̀ọ̀kan jẹ̀ mọ́ wọn lórí wọ́n so mo lamp documentary wọ́n ṣe ń pa màálù kan nílùú kan wọ́n so rẹ̀ táwọn màálù yẹn tán bá ti wọnú léwu tí màálù yẹn bá ti ń lọ wájú báyìí tó bá ti ń lọ tó bá ti ń nọrùn síwájú ibi àwùjẹ rẹ̀ báyìí kíní kan ra wá bí ẹnjì kan látòkè báyìí yọ gba pí tọ́ba ti gba màálù yóò kú lójú ẹsẹ̀ tọ́ba ti tì síwájú báyìí kíá kíní yóò ti bo àwa yóò ti pin ẹran rẹ̀ irú yẹn yóò gbúdọ̀ jẹ́ torí pé ó wà nípò wàlmọ̀kúdà wàkídà ni ṣùgbọ́n tá a bá rí pé ó wà confirmed pé bọ́n ṣe ń pa náà nìyẹn ó dà ká má jẹ́ ṣùgbọ́n nínú ìṣẹ̀lẹ̀ ẹlòmíràn ọ̀gbìn à ó súnmọ́ kó jẹ́ pé mo ṣe máa ṣe islam yìí fẹ́ ó súnmọ́ so ó ní fact lọ́wọ́ pé mo ṣe ń pa nìyẹn tá a bá rí ẹ̀ lọ́wọ́ pé mo ṣe ń pa nìyẹn a mọ̀ sí fáwọn èèyàn káwọn èèyàn má jẹ ṣùgbọ́n tí èèyàn bá rí ẹ̀ rí kò dáa kéèyàn ó ṣe dọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ kéèyàn sọ́dọ̀ ara mọ̀ fáwọn èèyàn ẹ̀ṣẹ̀ ńlá ni ó sì bẹ́tà kéèyàn dákẹ́ tọ́wọ́ pé ẹ̀bá dé ìwọ̀ fún yín nítorí pé ẹ̀bá ń dà wọ́n láàmú púpọ̀ ọ̀bá lè jẹ́ bẹ́ẹ̀ lómi bá ń jẹ́ ẹ̀bá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó tún jẹ́ lóru <laughs> kò fi nǹkan kan ṣe ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ tó fi nǹkan ṣe ọ́ ìwọ lọ mọ ara tiẹ̀ ìwọ lè má lè jẹ́ ṣùgbọ́n òwúrọ̀ ṣe léwọ̀ fẹ́lẹ̀ èèwọ̀ ni kéèyàn sọ kankan di èèwọ̀ fáwọn èèyàn bóyá ojú olórí ẹsẹ̀ rẹ tóbi ò lè wọ bàtà ọwọ́ á ní gbogbo ọmọlẹ́yìn òwúrọ̀ wọ bàtà mọ́ ó ti dè wọ̀ fún àyúrọ̀ ah, ìwọ lọ́mọ tó ṣèwọ́ tí so látara àdélé islam fẹ́ ká sọ́ra fún ìmọ̀ sọ pé nǹkan kan jẹ́ haram ṣùgbọ́n tá a bá rẹ́rìí pé mo mọ ibi tí wọ́n ti ń kó wá mo sì ṣiṣẹ́ ń bẹ̀ mo sì láwọn tí ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n sọ fún mi pé bí wọ́n ṣe parí o tó bá ti takotọ́ lọ́rùn yẹn a gbọ́dọ̀ jìnnà sí irú nǹkan bẹ́ẹ̀ hada wallahu alam obìnrin tí ó kọ orun fún ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ọkàn ọkàn rẹ̀ tí kì í ṣe pé àárẹ̀ tó lágbára Islam jẹ́ kó yé wa wípé oorun láàrin ọkùnrin àti ọkọ àtìyàwó nǹkan àjọṣe ni ẹnìkan ò gbọdọ̀ ronú àǹfààní tara ti ẹnìkan kó mọ̀ ronú àǹfààní tẹnìkejì ìdí nìyí tó fi jẹ́ pé bí ìyàwó bá náwó rẹ̀ náà sí wọ bọ́ọ̀ bá lálàáfíà ọ̀ ní òsáyè náà ni so bẹ́ẹ̀ náà ni tó bá náwó rẹ̀ sí àwọn tí ò bá lálàáfíà tó bá ní òsáyè ó yẹ kó gbọ́yé kì wá ṣe bí kọ́ ọmọ sọ pé ó rí i àwọn mọ̀lẹ́kà ń fún ọ lépè báyìí náà ah. ìjọ tí wọn náà lálàáfíà ní mọ̀lẹ́kà ń fún ọ lépè ṣùgbọ́n mi ń bẹ ó ti ṣe sí ẹ̀ kọ́dà yóò sọ fọ́kàn yẹn pé kọ́kọ́ wa kọ́kọ́ kọ náà aṣọ bàtà tó ń rà máa kọ́ ah, ni ah, ó tó bẹ́ẹ̀ ńgbọ̀ wa fi owó láì sí pọ́ lọlé aṣẹ́wó ìgbà yẹn láàyè ó tó wà irú àwọn obìnrin bẹ́ẹ̀ kan payọ̀ lọ àwọn obìnrin mi ń bẹ ní tí wọ́n fi ń kẹ́gbẹ́ jọ nìyẹn láàrin ara wọn pé ẹ má fún àwọn ọkùnrin láàyè bẹ́ẹ̀ bá fún láàyè ojú lọ wàlẹ̀ pàápàá jùlọ ọkọ tí wọ́n rí pé kò lè ṣe sìnà irú àwọn báwọn làwọn ìyàwó wọn máa ń ṣe bẹ́ẹ̀ sí ṣùgbọ́n tó ti mọ̀ pé òun gan tẹ́lẹ̀ ní ti ń fẹ́ gan yóò ní tọ́ tó wọn bá wá sunlé ẹ má bínú o torí pé ó níbi tí ọlọ sùn tó kò dáa kóbìnrin ó máa hánà ọkọ rẹ níbi ẹ̀tọ́ yìí ṣùgbọ́n tóbìnrin bá ní àìlera ó dáa pọ kó ti máa sọ fọ́kọ kì í ṣe pálẹ̀hùn ọkọ ló èwo ló ń sọ fún mi à ah, ẹ jẹ́ ń ṣàlàyé fún ara yín lè máa wá gírígírí kọ́mọ́dà bẹ́ẹ̀ ni pé gbà yẹn yóò fẹ́ nígbà wọn lànà bisalòlá àlùsálà sọ pé obìnrin kankan ò gbúdọ̀ gba àwẹ̀ àfi àwẹ̀ náà fìlà àfi kó yètò sọfọ́kọ ẹ̀ ẹ wo hikma mbẹ kí ni ìdáná bíbí ni kò sọ ni pé àyè mà ọkọ lè má sọ fún ti tẹ́lẹ̀ kọ́ wa ni mo mà láàwẹ̀ ọkọ à ah, irú àwẹ̀ wo ọ sọ fún mi tẹ́lẹ̀ ni àwọn ọbọ̀ já àwẹ̀ rẹ yìí o sórí obìnrin tó bá rí pé bára àwọn ṣe ń ṣe bákan kó ti sọ fún látọjú mama ó dàbẹ̀ ni kó fẹ́ rẹ̀ wo kó dà wọn bára àwọn ṣe rí o tọ́ba wa padà sọ́ngbà yẹn pé ah ṣé n ti sọ látọ̀sọ́ ò tí lọ kò tí lọ ọkọ̀ gbọ̀ yìí ṣùgbọ́n ó dùgbà ah ṣé ẹ mọ̀ para àwọn ọ̀yá ni ta ló mọ̀ para rẹ̀ ọ̀yá ṣé ìwọ tó tó lagi lẹ́ẹ̀kan tó yẹ pé ibi tó fẹsẹ̀ rí pọ̀ ó ṣe ábìsí ni arò ọ̀yá ẹ jẹ́ ká pààyàn ọlọ́run kọ́lọ́run bá kí kọ́ṣà nù wa ìmáa lo fọkùnrin àbí fóbìnrin fún ìfúnnilágbára ìbálàṣepọ̀ ojú wo lẹ̀sìn fi wò gbogbo nǹkan tó bá jẹ́ tó bá jẹ́ natural bọ́lọ̀ ń bá se fi nǹkan sí kéèyàn máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba Islam nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ eléyìí tá à ń sọ yìí bẹ́ẹ̀ bá délé haúsá gbogbo bá ṣe ti tẹ̀síìrì wọ́n máa polówó rẹ̀ ń ta ń bẹ̀ wọ́n fẹ́ẹ̀ lè polówó ẹ̀ ló mọ́ sáá sí àwọn ò rí dẹ́n pé àwọn ò tiẹ̀ tún mọ sẹ́nu àwọn wọ́n máa polówó ẹ̀ báyìí kódà wọn kàn kọ́ máa rà lọlé ìyàwó rà lọlé fọkọ ẹ̀ ọkọ náà rà lọlé wọ́n máa rà bí gbàdé yẹn ra búrẹ́dì ṣùgbọ́n tí Islam bá fẹ́ sọ pé nǹkan kan lẹ́tọ̀ọ́ àbí ò lẹ́tọ̀ọ́ Islam ó wò pé medically kí ni effect ẹ̀ lérí àlàáfíà ọkùnrin àbóbẹ̀rẹ̀ ọkùnrin mi ń bẹ lẹ́nìí bí ọba tí ì lo oògùn kò lè súnmọ́ bẹ̀rẹ̀ ńgbọ́ wa mú bàbá tí wàá máa ń ṣe oògùn yẹn ó ti jáde láyé kò bá rógùn rà mọ́ ọ̀pọ̀ agbára rẹ̀ lọ náà so àdámọ́tọ́lọ̀ ń dá mọ́mọ́ nìyẹn ó ní pé téèyàn bá lọ stimulate nature púpọ̀ jù yóò tó àsìkò ẹ máa wọ ẹni tí sábà máa fẹ́ lo oògùn oorun sáá bí ó lo oògùn oorun bó bá farabalẹ̀ tó bá sinra yóò ronú yẹn sùn ṣùgbọ́n lómi ń bẹ oògùn oorun sáá ni ó máa lò tó bá tó stage kan bí ò bá lo oògùn oorun kò ní rọrùn sùn mọ́ bọ́bẹ́ sun ọ̀sán gan bí ò bá lo oògùn oorun kò ní rọrùn sùn mọ́ àpèjúwe rẹ̀ náà ni bẹ́ẹ̀ ló ń bá ah, bóun sì fẹ́ máa ṣe tó à ah, fẹ́ máa ṣe òun fẹ́ ọ̀dà ọba bẹ̀rẹ̀ sí ní lóògùn ìwọ̀n abẹ́ yìí tó ń rí ṣe tẹ́lẹ̀ bí ọba sọ́ra kò ní lè rí ṣe mọ́ bí ọba tí ìrógùn yẹn lò kò ní gbádùn kò ní lè ṣe so gbogbo nǹkan láyé yìí níwọ̀ntúnwọ̀nsì òun ni Islam gbé ká ẹlòmíì wá ń bẹ tó ṣe pé àìsàn ló ń sòun ẹ mọ̀jà lu mọ́ra wọn o ẹlòmíì ọ̀fẹ́ mọ̀ ṣàṣejù ẹlòmíì wá ń bẹ tó pé àìsàn ní í ṣe òun lọ́kùnrin àbóbìnrin irú ẹni tó yẹ pé àárẹ̀ kan ní í ṣe tí wọ́n ń lorú àwọn oògùn bá ní láre láre láti lè fún un ní agbára kò sí láì fún mẹ́ yálà ọkùnrin ni àbóbìnrin ni kò sí láì fún mẹ́ tẹ́gbẹ́ bùkátà ló béèrè fún tí a sì rí fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé kò ní ìpalára nínú àgọ́ ara rẹ̀ torí pé yìí ṣe pàtàkì so ìdí ọ̀nà yìí nìkan ní sẹ̀rí àlefi gbà wọlé ṣùgbọ́n ẹni tó lálàáfíà ọlọ́run ní o dápé ìwúrà àbúrò yóò ṣẹ̀ṣẹ̀ máa wá nǹkan tí òun máa lò káàkiri àmọ́ ẹni tó bá rí pé àìlera ó jẹ́ àárẹ̀ fún tó sì di pé nǹkan yẹn ti fẹ́ tú ilé tó gbé ń bẹ ìyá ara ń bọ ẹ̀yà ń lọ èwo ló dé sẹ́nu yín gbà àti mọ̀ béèrè níbo níbo òun orí òun lọ ọ dákẹ́ ẹnu ẹni ọkọ̀ à só ti le tó bẹ́ẹ̀ ó lè jù bẹ́ẹ̀ lọ o àbí kí láǹfààní yín ọ̀rọ̀ ń bọ̀ ni irú ìwọ tọrọ bá ti dé lẹ́wọ̀n bọ́ ọba ara gòkò tó dáa bọ́ ọba sì rí ìtàn lọ rà o só ti yé so kọlọ Islam ò gbé ìdájọ́ kan kalẹ̀ pàtó fún un ìtọ́bátara ẹ̀ jáde olódìtàmì ìdájọ́ islam lérí ẹ̀ torí pé náà àdánwò tẹ́lómìn ní bọ́ bá súnmọ́yàwó rẹ̀ ìyókù tún di ẹ ó tún dosù míì tí ń bọ̀ bọ́ bá gbìyànjú rẹ̀ lẹ́ẹ̀mejì lóṣù yọ̀dọ̀ hospital bọ̀ wọ́n mọ̀ bá fomi gbóná wọ́n gbogbo ara rẹ̀ ní nígbà tí katapila kọlu eyín abnormal nìyẹn lọ tọ́jú ara rẹ̀ tó ti yé gbogbo àwọn alágùnmọ̀ bẹ àgúnmọ̀ tó ti tọ àwọn alágùnmọ̀ lọ tọwọ́ bọ̀ kí àgùnmọ̀ tọ́lá làáfíà bó sì ṣàgbo tọ́lá làáfíà ọlọ́wà ó rí pé ọ gbádùn náà kọ̀ tọ́ ṣùgbọ́n ẹni tó gbádùn tọ́ lálàáfíà tó tó wá ń wá fíafíà kiri tọ́ ìjọ bí ọba bọ̀rọ̀ ara rẹ̀ dé tọ́ ó kù sọ̀wọ́ ẹnu tó kọ́lọ̀ kọ́ sànù wa níṣàlá àdàdúró báyìí abẹ́lẹ́wọ̀n bá ní tó bẹ̀rẹ̀ kí kí ó tọ́ wa sọ́nà látàrí dáadáa wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam وعلى آله وصحبه وسلم تسليما